analyze videos just the way i'm going to be analyzing this so credit to the source so guys subscribe and try and follow uh, yeye lofe on my channel try to follow her and let's sit down and watch this video together another one Don't share it for here so my people make we go watch this video go sit down here watch them together This video not be small one e really ṣẹlẹ̀ for here thank you so much everyone. especially oro ọkùnrin dé o sú mi o sú mi my people o sú mi i can't believe it um, the story could have yes mi ò lè sọ but àwọn ọkùnrin náà bó ṣe wá jẹ́ pé lórí wọn la máa wá ṣera wa ní ní ọṣẹ́ la máa ṣera wa lóríṣiríṣi ṣé wọ́n tiẹ̀ rí ọ̀rọ̀ wa rò rárá wọn ò ríro nítorí pé tí wọ́n bá ríro ni wọn ò tún ní máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá níṣu ọkùnrin fọ̀bẹ ẹ̀yìn jẹ wá níṣu náà ṣé ẹ mọ̀ ni of course they do they do but kọ̀ọ̀ràn káwọ obìnrin ká wá gbórí kalẹ̀ ká má dára wa láàmú yẹ yẹ ká má ṣera wa ní ṣùtà kọ̀ọ̀ràn bẹ́ẹ̀ nǹkan míì là ń múràn nǹkan míì là ń múràn n tó yẹ kó kò bó wa bọ kò bọ́ n yẹ ká ṣe àṣe kẹ́ni ọbalúwayé ọkọ mi ni thank you kálẹ́ my dear merry christmas to everybody merry christmas to you oh please pardon me i didn't come out on the i wasn't out on christmas day oh my god i worked so hard can you imagine working 16 hours every day mm, it's killing i'm telling you the truth it's not easy but i have to do what i have to do ládùúgbò bí ọmọ bá a ní ọmọ bá a ní àtọrọ òsì o ọmọ jagbọ sí ládùúgbò yìí ọmọ bó ṣe ò jẹ ni man you don't play with your stomach we don't play with your bills you gonna be kicked out of your house you kick out of everything your internet will get frozen everything will fall apart so now kí la wá ń sọ pé ṣẹ̀ṣẹ̀ wá rí ohun tó máa ń sùn mí ni pé èmi ọmọ oko Abẹ́òkúta tí n kàwé tí mi bá gbé iléèwé kọjá ṣé ó yẹ kí n máa sọ òyìnbó òyìnbó tí mi ò mọ̀ díẹ̀ tán fi kọ́ mi tí mo fẹ́ joyè adékòdé rè ẹ má bínú sí mi o ṣé wọn pé mo sọ fún yín ọmọ oko ni mí mi ò kàwé o hmm. gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn mi mo kọ́ síbẹ̀ yẹn mo ní olórí Queen Naomi Sílẹ̀kùnọlá Ògúnwùsì ọlọ́run o ṣe rí tí n bá ṣe ń dá orúkọ yẹn probably I will upload the the the the the pictures because on YouTube it's very easy for me to upload the, the, the picture. But the difficult part is to get on the on the streaming. They want me to do a lot of things. So and I don't want to put it there, be there. I, I'm gonna do it eventually, you know. So hmm, ó lágbára o. Ó lágbára o. Wọ́n ní Naomi kò rẹ́ni fojú jọ nínú ilé yes kò rẹ́ni fojú jọ nítorí wípé àlejò tó rìn bí ò mọ bí wájú ṣe rí ni ṣé mọ̀ wípé tá a bá kúrò nínú ilé wa tá a bá lọ lọ́kọ̀ ilé onílé la lọ tẹ́ bá rántí wípé mi ò tún wá lérò wípé olórí Naomi ìrìn àjò ẹ̀ pẹ̀lú kábíyèsí kò ń ṣebi tó ti ń wọ̀ lọ tó ti ń wọ̀ bọ̀ tó ti ń wọ̀ lọ tó ti ń wọ̀ bọ̀ kò rí bẹ́ẹ̀ ṣé mọ̀ pé tó bá jẹ́ pé ilé tó ti ń lọ tó ti ń bọ̀ tó ti ń lọ tó ti ń bọ̀ even though ìgbà táwa ní sísí ta bá lọ sílé ọ̀hún ta bá fẹ́ fẹ́ pé fiancé wa a máa lọ síbẹ̀ a máa ṣe gbogbo ẹ̀ a lè mọ dídá ohun tó wà nínú ilé yẹn because ṣẹ́mọ̀ àfàìmọye aṣọ tó o bá wọnú ilé o ò lè mọ tó wà nínú ilé for someone that is behind the door behind behind the door you can know what is inside there thank you for joining me Prince Rasheed yes ó dìgbà ó dìgbà ah iye this is wrong time oh. sorry so tí ẹni it let it. ní òkùnkùn kì í kùnkùn nínú má mọ́nú ibi téèyàn abọ́sẹ̀dé àdùnní ìyá mi ẹ kálẹ́ o ẹ kúrọ̀lẹ́ ẹ kásán ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ ẹ gbà mí bẹ́ ṣe rí mi o wọ́n ní ilẹ̀ téèyàn ò bá téèyàn ò bá rìnrìn ẹ̀ nínú ní ọ̀sán gangan hmm, Ati rìn lóòkùn ó mà ṣòro gan mà ní kò máa ń ṣe olórí Naomi kò ń ṣe ẹni tí kò ń ṣe ẹni tí mo rí wípé kò kò ń ṣe ẹni tí ó mọ inú ilé palace dáadáa kò mọ palace dáadáa kò mọ palace dáadáa because for èèyàn tó ń lọ sílé ọkọ you need to be orientated somebody needs to orientate you yes wọ́n ní láti orientate ẹ̀ ní ayé àtijọ́ tí àwọn òbí wa tí wọ́n bá ń lọ sí ilé ọkọ wọ́n máa pè wọ́n wọ́n máa kọ́ wọn ní àwọn nǹkan kan bí ilé ọkọ ṣe rí bí wà o lè ní àwọn ìyá tó bá bá nílé bọ́n ṣe jẹ́ ìyá ọkọ ẹ bọ́n ṣe jẹ́ bí ọkọ ẹ bá ṣe ń ṣeṣẹ́ bí ọkọ ẹ ni bá a ṣe ń láfaradà mo sọ nínú fídíò kan tí mo ṣe like last year mo ní àwọn ọmọ òde ìsìn ilé ọkọ tí wọ́n máa ń lọ ẹ̀kọ́ wọn ò tó oh no sorry that's free cent thank you for the star thank you thank you Deborah thank you mo sọ àbúrò mi kan fárígá ó ní no mo ṣe máa sọ bẹ́ẹ̀ hmm. mo ní ẹ̀kọ́ wọn ò tó tẹ́ ẹ bá wò wípé láyé ìsìn pàrà táwọn ọmọ yìí bá ti wọlé ọkọ wọn kí lóṣù mẹ́ta ihun táwọn òbí rí ni pé wọ́n fẹ́ náwó wọ́n fẹ́ káṣọ sí wọn lọ́rùn wọ́n fẹ́ fi wọ́n pawó wọ́n á ṣe ìyàwó rẹpẹtẹ fọ́mọ ọmọ tẹ́ ẹ̀ kọ́ ọmọ tẹ́ ẹ̀ fi orientation ibi tó ń lọ hàn án ọmọ tá ìjẹ́ kó mọ bíbi tó ń lọ ṣe rí báwo ló ṣe fẹ́ mọlẹ̀ ẹ̀bẹ̀ tẹ̀ now tí olórí Naomi mo ti mi ò ní blame ìyá Naomi mọ́ nítorí wípé tí nǹkan dádé báyàn èèyàn máa ń jẹ̀bi ọ̀rọ̀ ń gbà mí ó ṣe tàbí amọ́ ó dẹ̀ jẹ̀bi ọlọ́run ní jẹ́ kí gbogbo wa jẹ̀bi lórí ìrìn àjò ayé àwọn ọmọ wa ọlọ́run ní jẹ́ kí gbogbo wa jẹ̀bi lórí ìrìn àjò àwọn ọmọ wa lóòótọ́ àti lódodo òun ló bí ó délé ayé sin Naomi ṣùgbọ́n mo ń sọ kinní kan pé tí àwọn ọmọ yìí bá gbé nǹkan yìí dé tó bá tẹ bá lẹ́ẹ̀fẹ́ ibi tó máa hẹ̀ǹdì sí kò kí ń da mo wà nínú ṣú yẹn mò ń sọ fún yín àwọn èèyàn kan bú mi but am I do I care about this nuisance I don't care I'm talking about the education of how women supposed to live the life in their marital home àti báwo làwa òbí ṣe fẹ́ educate ọmọ now that's general i'm talking about palace i'm talking about king i'm talking about the environment of that palace àwọn wo ló wà níbẹ̀ tí ọba bá fẹ́ ìyàwó ẹ má gbàgbé pé ẹni tí ọba máa ń fẹ́ níyàwó àwọn tí wọn ì bímọ àwọn tí wọn ì ṣèpọn rí ọmọ kéékèèké tán wà ní èwe ni ọba máa ń fẹ́ wọ́n máa fà wọ́n lé àwọn èèyàn tán bá bá ń lé lọ́wọ́ ni tó bá bá wọn nílé ní ọdún náà lọ́hùn pàápàá mo kéré ṣùgbọ́n mo jẹ́ ọmọ tó tó máa ń listen wọ́n máa tún ọ máa ń orientate wọn débi pé tí kábíyèsí bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ sùn o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe gbá o ẹni tí ò tiẹ̀ ṣe pé ó jẹ́ kábíyèsí gan the same way wọ́n máa sọ a ti rí obìnrin thank you ma a ti rí obìnrin tó jẹ́ wípé wọ́n jí gbé ni láyé ìgbà tí wọ́n sì ń jí obìnrin gbé lọ sílé ọkọ táwọn ọkùnrin wọn máa sẹ́ẹ̀tì fún wọn tó máa lọ jí wọn gbé kí ló ń bà àwọn obìnrin yìí lẹ́rù nítorí pé ah, títí láyọ̀ dáadáa thank you thank you my love thank you wọ́n máa jí wọn gbé tó bá jí wọn gbé wọ́n máa takú kò sí nǹkan méjì ẹ̀rù ń bà wọn pé kọkùnrin lè súnmọ́ wọn ẹ̀rù ń bà wọn kọkùnrin lè ṣí wọn láṣọ wò kí ló máa wá ṣe wọn kì í ṣe nǹkan méní méjì ihun tó máa ń ṣe ojú pé ẹ́ ẹ́ ẹ́ wọ́n máa tún wá pé àwọn èèyàn wọ́n á ní kọ́ máa kọ́ wọn wọ́n máa máa kọ́ wọn tọkọ bá máa súnmọ́ ẹ kò sí nǹkan tó fi ń ṣèyàn a rí bàbá a rí ìyá tó máa ń lọ jókòó sẹ́nu ọ̀nà ilẹ̀kùn báyìí ipe àfẹ́mọ̀ ṣé ó ti súnmọ́ ṣé ó ti gbà fún ṣé ó ti dá lóhùn. náà ní ti ọba àwọn olórí kan máa ń wà nínú pálásì tó máa jẹ́ olórí ọba tó ti gbéṣẹ̀ tó hàn kí kúrò ń àwọn náà máa educate náà máa orientate àwọn new olórí tó bá wọlé wọ́n máa sọ fún bínú palace ṣe rí number one ìyá Queen Naomi kò ní orogún rí that's one point kò ní experience ilé olórogún mo fẹ́ kí gbogbo wa mọ̀ bẹ́ẹ̀ because àwọn èèyàn kan ní tó bá jẹ́ bó ṣe ń ṣe nílé tí yín nìyẹn <clears throat> èmi ò tí ì ráyè àti dá yẹn lóhùn o ohun tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá àti rádaràda ẹgbàá bí ti sọ fún yín mo ń bọ̀wọ̀ ọlọ́run ò tí ìyálógún ọdún mi ti ráyè tìyẹn o wàláì tàláì súnmọ́ bí láì làsílẹ̀ wọn fi gbogbo bá àwọn mọ̀lẹ́kúrá fún mi ìdẹ̀kí sọmọ lọ́ọ́lẹ̀ lọ gbé sí wa ṣùgbọ́n mi ti ráyè ṣẹ́rí àkọ́kọ́ gba ohun tó bá ní kókó ká gba múná ká fi takurí sílẹ̀ now I sat down then I look at it kí ló lè prompt nǹkan tí ah, thank you kí ló lè prompt nǹkan tí ọmọbìnrin yìí ṣe gangan Has she been victimized? Yes. Was she humiliated? Yes. Was the pressures a lot? Yes. Is it about all this concubine? Yes. Ẹ ni ili oba, oba ọba bá but at the same time for any to oba to ti wà níta tiẹ̀ tó ti ń ṣe ilé ayé ọba wa gbogbo wa la mọ̀ pa àbá ah, ọba gbé ṣùgbọ́n àmọ̀pọ̀ ọba tó yànjú ni ó máa yànjú ẹ̀rọ ọkùnrin bó ṣe dúró ni ọmọ tó ga ọmọ tó ṣan tó lẹ̀ tó tó sẹ́sì ah, kí lè ń sàn pa èyí bàbá dùn ń ta mo dẹ̀ mọ̀ pé mo mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe máa dùn ní ní gbogbo ẹ ṣàmù gbogbo dédé náà ẹ gbogbo ẹ pátápátá látòkè dé sàlẹ̀ ẹ ṣàmù ká wá fìyẹn sílẹ̀ jokes apart. Kabiyesi has been cheating in his marriage before ever he became king. So kò sẹ́ni tó fẹ́ gba kọ́ńbó lọ́wọ́ mú. Boss, mo ní ṣé Naomi mọ̀. Naomi ò mọ̀ because nígbà tí Naomi dénú palace, àwọn wo ló wà pẹ̀lú Naomi? Ó yẹ kábíyèsí kí kábíyèsí tó ní kíyà Naomi máa bọ̀ wá jókòó. Torí kábíyèsí ló pe ìyá Naomi tí ẹ bá mọ̀ lé ní kẹ́ ẹ lọ́mọ o there is one stupid idiot níbẹ̀ yẹn tó máa ní kábíyèsí ṣe kábíyèsí fúnra ara ẹ̀ ló pe ìyá Naomi kó máa bọ̀ wá jókòó sí palace I personally came out and against what Iya Naomi did. How ridiculous are you to come and sit down in the palace with your child? But, ohun tí bàtà tẹ̀dá ò bá wọ̀ a kì í ṣe ẹ̀ mo padà tọrọ ìdárí jẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Elédùmarè nítorí mo rí i pé nílẹ̀ káàró òjìrì ṣe rí àwọn ìlú kan wà ṣe rí ẹ̀gbá tèmi sí wáyé Abẹ́òkúta yéé pa orí pa oòrò paramọ́lẹ̀ wọn kọ̀wọ̀ sí Ìjẹ̀bú rèé Ìbàdàn rèé ìdí ṣáàrí àwọn òwò oníkálukú ni mo ra dọ́gbọ́n mọ́ o tọ́ bá ní pábẹ́kúta ṣàṣẹwó pé àwọn ń gbélé ọkọ màá níbẹ̀ ni wọ́n sá fún kú òjijì ni ẹ fọ̀rọ̀ ọ́lẹ̀ ìyẹn òṣẹ́ tuntun ẹ̀mí wọn náà dù tó bá ní ìjẹ̀bú wọ́n máa jà lórí nǹkan tó jẹ́ tiwọn àjàkú akátá ni o wọ́n fẹ́ jàkú síbẹ̀ wọ́n dẹ̀ fẹ́ dúró síbẹ̀ wọ́n fẹ́ mọ ohun tó fẹ́ lé wọn ń bẹ̀ ṣùgbọ́n ṣe rí Ìbàdàn yé yé yé yé yé tó bá pa bàtà wọn méjèèjì pọ̀ báyìí ọmọ gbọ́ mọ́ mi rẹ̀ ìmbà ọ̀fà yóò délé ẹ̀nẹ̀ ọ̀lẹ́ lémi níì ṣùgbọ́n èèyàn ní máa pọ̀ bá tán bá fẹ́ jákùtù o wọ́n máa dọ́gbọ́n sí i. Sure, me, yé but every other part me use mọ wọn bẹ́ẹ̀ so me lè mọ much about them but the only thing ni mo mọ nípa ọ̀rọ̀ Ondo ni wípé Ondo kọ̀wọ̀ sí gan-an the might wọ́n lè jẹ́ àwọn náà wọ́n wọ́n gùdù nínú nǹkan tá à ń wí but wọ́n kọ ìwọ̀ sí gan wọ́n máa kú sí díẹ̀ ni tó bá lọ fẹ́ bá Ondo fa nǹkan kan ni ẹ̀ nìyí alákàrà máa kú sí tó rán lágídí kú ṣọ́rọ̀ mi yé yín ta lẹni tó orientate ọmọ yìí nígbà tó dé palace àwọn wo tó bá fẹ́ ìyàwó wọ́n máa ń fa ìyàwó léèyàn kan lọ́wọ́ ni wípé ìyàwó yín ni ìyáálé ẹ nì kò mí pé ìyàwó ọkọ ẹ o àwọn ìyá yín ni nínú palace wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa èmi ò wá láti ilé ọba but ọmọ òjòyè ni mí olóyè ni bàbá bàbá mi kí bàbá mi gangan tó jẹ baálẹ̀ kẹ́mi fún ara mi gan tó bá joyè ìlú lọ́nà méjèèjì ṣọ́rọ̀ mi yé and mo jẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ láti máa bá àwọn àgbàlagbà súnmọ́ àgbàlagbà kí n béèrè ọ̀rọ̀ mo máa ń láì kí n máa béèrè ọ̀rọ̀ gan so fọ tó ṣe Naomi ojú tí mo fi rí ni wípé kò sí ẹni tó máa máa kán oyin àti ṣúgà sí lẹ́nu láyé yìí tó máa ní kòrò lòún fẹ́ jẹ Ah, Bossa Corner G's. Thank you. Happy birthday, my darling sister. Thank you. Thanks for joining me. Olori Naomi, Queen Naomi Shilekwala, hadn't been, she was groomed well. If at all, tó bá tiẹ̀ groom ẹ̀ rárá, ìyẹn tó bá tọ́ because she mọ̀ wípé kíkọ́ ni wá, kíkọ́ ni mímọ̀. Ó sọ, ó ní kì í but we all know pé tori pressure àwọn obìnrin it has to do with it kò sí ẹni náà ọkàn ò léegun àwa àgbàlagbà tá a wà níbí ìbáyìí bá a ṣe jẹ́ ìyá fún Naomi yìí tí hílà ìlú ọkùnrin bá dé tí ọkùnrin bá gbé hílà ìlú obìnrin dé tí àwọn obìnrin bá wá bẹ̀rẹ̀ kò sí ní ẹ̀mí ò lè gbé ọkàn ò léegun then what are we all talking about? Now I can remember the reason why I bring up this, uh, I create that title. I accidentally come across um, um, Dr. Fizz, or uh, Fre Daddy Freeze. But all those people that that joined the show, I am, wow, were you? Okay, I'll call you after this show. Thank you. Thank you. The Lord will be with you. The Lord will be with you and you shall be well with you. You will never sick. láṣẹ elédùnmarè ó ní ṣàárẹ̀ ó ní fàìsàn wọnú ọdún tuntun yes we talk about that god bless you bọ́sẹ̀ yeah gbogbo àwọn tó sọ̀rọ̀ nínú kíní Daddy Freeze yẹn they all make sense níwájú ọlọ́run àtọ́bẹ̀ rí ọba táwọn onípè jẹ́rìí rọ́ needy home FDN well I don't know needy's home FDN is watching thank you kò sí oní ìgbàgbọ́ tó jẹ́ kristẹni tó máa fẹ́ fẹ́ oní tí ẹni tó ń ṣe oníṣẹ̀ṣe but ẹ jẹ́ kí n wá sọ tòótọ́ kan fún yín nǹkan méjì ló rọ̀ mọ́ ọ̀rọ̀ Queen Naomi èkíní ẹ má gbàgbé orí mo sọ̀rọ̀ nípa orí fún yín mo sì ń bọ̀ wá sọ ń pa ọ̀rọ̀ ọkọ ọ̀run fún yín àti ìbáwáyé àti ibùjókòó obìnrin àtọkùnrin orí orí orí orí orí làbá bọ káforìṣà sílẹ̀ nígbà tó rí ń gbé níbo lòrìṣà òkè wà ọmọ ẹni nìyẹn ìdàkejì hmm. ó ṣe ó pọ̀ o ẹ̀dá máa ń sọ oore nù látàrí ohun tí ò kàn án nígbà míì ohun tí orí bá yàn fún ni tàdá bá gbé e sọnù tó bá lóun ò ṣe a máa pẹ́ gan a pẹ́ gan ṣé àyànmọ́ ni ká pè é fún olórí Naomi ó yé Elédùmarè ó yé ẹlẹ́dàá ẹ̀ ó yé àwa tá à ń ṣèdájọ́ ẹ̀ ṣé ọkọ ẹ̀ ní kábíyèsí látọ̀run wá ṣé ọkọ àmútọ̀run wá ẹ̀ ní kábíyèsí ó yé Elédùmarè ó yé ìṣẹ̀dá ẹ̀ ó yé àwa tá à ń jọ́ọ̀jì ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan pé ẹnìkan ò kọ́jú wọlé ara o kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni orí ò ṣeé tún dá ìṣẹ̀dá ò ṣeé tún yàn kábíyèsí tá a bá bá Naomi wí a máa bá kábíyèsí náà sọ̀rọ̀ díẹ̀ nítorí kábíyèsí mọ̀ wípé oní gidi tí wọ́n ń ṣe nínú ilé Naomi kí wọ́n tó lọ́ba kábíyèsí mọ̀ wípé ẹ̀sìn méjèèjì yìí ò jọra wọn. Mm -hmm my second point ni pé ṣé kábíyèsí ṣòrìṣà rárá o gbogbo àwọn èèyàn tó ń ṣèdájọ́ kábíyèsí fúnra wọn òye wọn tó kábíyèsí kì í ṣe olórìṣà mo fẹ́ káyìn èèyàn kẹ́ ẹ gbọ́ dáadáa dáadáa lénìí kábíyèsí ò kì í ṣe olórìṣà ìtumọ̀ kábíyèsí tó fi ṣe gbogbo tó ń ṣe yẹn máa sọ fún yín lénìí number one tán bá sọ wípé ẹlẹ́gbẹ́ wípé ẹlẹ́gbẹ́ aṣíwájú aṣíwájú ọmọ ní kábíyèsí fúnra rẹ̀ mo fi gbogbo ẹnu mi tú síta fún yín lẹ́nìí tí Naomi ò bá gba iṣẹ́ Ọlọ́run iṣẹ́ tí mò ń ṣe ni Naomi máa ṣe torí Naomi jẹ́ ẹni tó gbọ́dọ̀ máa gbàyàn sílẹ̀ ó jẹ́ ẹni tó gbọ́dọ̀ máa tú kò ń ṣe ẹni tó gbọ́dọ̀ dè nǹkan òun ṣe ẹni tó gbọ́dọ̀ bà nǹkan jẹ́ kò dẹ̀ ń ṣẹni tó gbọ́dọ̀ bá nǹkan èèyàn gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yẹn sẹ̀rí àdá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tọ́lọ́run pè èmi náà ń dúpẹ́ ibi tọ́lọ́run pè mí sí o nítorí ó jẹ́ kí n rí ìmọ́lẹ̀ ilé ayé ó jẹ́ kí n rí ìmọ́lẹ̀ bá a ṣe ń ṣe pẹ̀lẹ́ èèyàn ó jẹ́ kí n rí báwọn èèyàn ṣe rí thanks for love thanks for tom thanks for the light ṣọ̀rọ̀ mi yé yín bí kábíyèsí ṣe wà yẹn atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba ni òun fúnra rẹ̀ balógun lẹ́yìn obìnrin ni gbogbo ohun tó ń ṣe yìí kò strange ṣùgbọ́n ọ̀nà tán gbà ṣe ni ò bójúmu ọ̀nà tán gbà ṣe òun ni ò bójúmu kábíyèsí tẹ́ rí yẹn gbogbo ń kóbìnrin ó yin obìnrin ó ń kóbìnrin ajagunà bó ṣe máa ń rí nìyẹn ọkọ ìyálòde lòun fúnra rẹ̀ ìdí nìyẹn tí ò fi gbọdọ̀ tẹ ojú obìnrin mọ́lẹ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan pọ́n obìnrin léṣe ní kábíyèsí ń tẹ ojú obìnrin mọ́lẹ̀ níṣe ló ń ṣe obìnrin bí ò ṣe wù wọ́n mo gbé gbogbo ẹnu mi síta mo sọ mo gbé gbogbo ẹnu mi síta mo sọ ìwọ tó o bá fẹ́ jà tó o bá fẹ́ bí ebu i'm ready o wọ́n bá fún mi láàyè kí n dẹ́ lóhùn nílé ló máa bá mi lákọ bí ìbọn ni wàláì kógókógó lohun agogo máa ń ró àbọ̀rọ̀ mi ò yé yín ọ̀nà tó gbà ṣe ni òbójú mu Naomi jẹ́ ẹni tí wọ́n gbọ́dọ̀ kẹ́ mo ti sọ kọjá fún yín àdéhùn tó wà láàrin kábíyèsí àti Naomi kọ́ ni kábíyèsí ṣe nítorí wípé àlejò tó wọnú ilé kan wá tẹ́ ẹ̀ bá fọ̀nà balùwẹ̀ yín hàn kò lè mọ ibi tí lè gbọ̀nsẹ̀ yín wà ta ni wọ́n fa Naomi lé lọ́wọ́ nígbà tó dé palace ta ló jókòó tì ta ló ń fi ẹ̀kọ́ nù bẹ̀yẹn kọ́ ọ Naomi lajú gbàrà tó wọnú ilé kábíyèsí ó lajú báyìí ó rí pa àwọn àwọn òkòkò àwọn òkòkò ajégunjẹran ni wọ́n kún bí kábíyèsí ò ṣe nọ́mà pẹ̀lú Naomi onídàá fún yàrá àyà ẹni tí ò bá bọ́ síta kó jọ́ọ̀jì mi àbí mo ti yẹ̀yìn lójú wò Kẹ́mi Olúòkun thank you Olúwakẹ́mi Adélẹ́yẹ good evening my love good evening my sister àbọ̀rọ̀ mi ò yé yín kábíyèsí gbọ́dọ̀ jẹ́ kí èèyàn tó máa tọ́ Naomi wọ́n máa tọ́ Naomi bí ọmọ ni èmi ò fẹ́ kọ́ gbogbo èèyàn tó ń sọ wípé ọmọ ọdún mélòó ni bẹ́ẹ̀ ni ó tiẹ̀ ti wá dàgbà ó ti tẹ́ ní ilé ọkọ lọ bẹ́ẹ̀ ni láyé àtijọ́ tọmọ bá ti pọ́ ọmọ ọdún méjìdínlógún àgàgà tó lé wọn bá tún wá jẹ́ péré tó kún fún ọmọ tó yẹ pé ọmọ kún wọn lọ́wọ́ wọn máa tètè máa bẹ lọ́hùn kó tètè lọ́kọ ni kó lè tètè bímọ mo mọ ohun tí ń san pa ẹ̀ thank you so much thank you for the love wọ́n máa máa tètè ní pé kó tètè bímọ age of twenty two wọ́n sin ọmọ lọ sílé ọkọ àwọn ọmọ wa ayé ìsìn yìí ti yí mọ́ wa lọ́wọ́ wàá máa gbọ́ no I ain't get time for that don't even bring it out no no no no no no no I'm not ready no no no no no Ọlọ́run kò ṣàánú wa o ibi tán bá yédè rèé o torí gbogbo àwọn ìyá tán jẹ́ káwọn ọmọ kéékèèké lọ́kọ náà àwọn náà kúnlẹ̀ kábíyèsí yìí o àwọn nìyí o Veronica Abubakar thank you thanks for joining me àbọ̀rọ̀ mi ò yé yín wọn ò jẹ́ kí wọn ò kọ́ Naomi ní nǹkan kan nínú ilé kò mọ bó ṣe máa rìnrìn àjò kábíyèsí bàbá mi ẹ foríjì mi o jàre ah, ẹ foríjì mi ẹ dáríjì mi mo pa mo wọlé mo forí balẹ̀ mo pàkó mo fọgbàrà tó ń gbénu yín kábíyèsí ẹni bá ti lọ́mọ ó máa ń mọ bó ṣe ń ṣe sọmọ lọ́mọ gbogbo ọmọ tá ẹbí lẹ máa jèrè ẹ ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ máa fọwọ́ pawó ẹ máa fèrègì jòbì láṣẹ Elédùmarè àwọn ọmọ yín ò ní kọsẹ̀ wọn ò ní ṣìrìn inú ilé yín dá fún Naomi ẹ̀yin náà yẹ Naomi ẹyẹ níwájú ẹyẹ lẹ́yìn ṣùgbọ́n gbogbo àwọn àgbèrè obìnrin tẹ́ ń kó kiri ò jẹ́ kí kí Naomi dúró àríbẹ̀ká kú bẹ́ẹ̀ o kò ní dá fún pọ̀nríyá láyẹni tó pààyàn tí ò lè jí ikú lápàwọ̀ fúnra rẹ̀ ẹ máa pa yín wọ́n á pa ẹ má jẹ́ ń sọ̀rọ̀ o gbogbo ohun tá a fẹ́ kó ṣẹlẹ̀ lórí social media ẹ má jẹ́ kó jáde síta o jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo jókòó I come in peace o ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn rẹ ẹ̀yin alálùbáríkà ẹ̀dá yá bí amọ́ rere Naomi ò mọ ohun tó ń ṣe ní palace kò mọ bọ́n ṣe ń ṣe o ẹ wá mọ́kámọ́ kò délé ọkọ kan rí i gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí lábí amọ gbogbo wa pátápátá la wà nílé ọkọ láti lọ́kọ rí tá a bá kọ́kọ́ délé ọkọ báwo ló ṣe ń ṣe wá mi ò sáyé èsì yín o òbó ti jápọ̀ mọ́ fúnra o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni láyé àwọn oldma bẹ́ẹ̀ oldma á fún yín ìyá mi abọ́sẹ̀dé nítorí bí mo ṣe kéré yìí ah ẹ má jẹ́ ń tàn yín wọ́n kọ́ mi o àkùrì mẹ́mbà àwọn tí bàbá mi fi sí mi lọ́pọlọ òun ló bá mi da arúgbó tí mo wà ló bá mi da àgbàdàgbà bí n ṣe wà yìí bàbá mi sọ fún mi ni níjọ́ tí máa kọ́kọ́ rí píríọ̀dù mi ó sọ fún mi ní má jẹ́ kọ́kùnrin súnmọ́ ẹ o tọkùnrin bá ti súnmọ́ ẹ báyìí ẹ̀wọ̀n lòun máa jẹ́ kẹ́yìn méjèèjì kú sí ẹ kí ló ń pè bẹ́ẹ̀ ìyẹn ṣe yẹn lé ó wá ní má gbowó lọ́wọ́ ọkùnrin o thank you àti tóyìn thank you my love ó ní má gba owó lọ́wọ́ ọkùnrin ó ní gbogbo ọkùnrin tó o bá ti rí pé òní bá ní nǹkan kan pọ̀ ajá ọlọ́kọ Rashida thank you mo dúpẹ́ ìyá mi ẹ ṣeun o kábíyèsí and Naomi thank you bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ní ẹ má bínú picture yẹn tí mi ò rí gbé jáde maybe mo lè rí upload later but mo upload ẹ lórí YouTube but I, I I have another problem there so I, I'm just gonna ẹ ṣáà má bínú ẹ gbà mí bẹ́ẹ̀ ṣe rí mi for now everything will soon be straightened up yes ó ní ọkùnrin tó o bá ti rí pé kò ní ṣí ẹ láṣọ wo ò ní bá ní nǹkan kan pọ̀ ó ní má gbowó lọ́wọ́ ẹ o mo tún wá bí wọn lè mo ní kí ló ń jẹ́ ṣí wọn láṣọ wò ta ló máa ṣí mi láṣọ wò ah bàbá mi ni ìyẹn máa wáyé ọ̀rọ̀ tí mo sọ fún yín ó kó bá mi di bí mo ṣe wà yìí mi ìmọ̀ bá yín béèrè owó lọ́wọ́ ọkùnrin ọ̀ràn kí n béèrè owó lọ́wọ́ ọkùnrin tí n bá ní èmi ni máa fún ẹ ìyẹn ni mo ṣe máa rìn ni mo ṣe máa yan tó o bá jẹ́ ọkùnrin tó wá sàkání mi tó lórí ẹ burú wàhálà ẹ̀ á burú ju tégun tó ń sá fún wèrè lọ bẹ́ẹ̀ ni mo sọ torí nígbà tí màá máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ayá ni pọ̀nrí ẹ̀ lára but I will please you kì í ṣe pé mo fi ń ra ọkọ but bí mo ṣe rí nìyẹn I'm a giver ẹni tọ́lọ́hún dá bẹ́ẹ̀ ni mí mi ò rí ní nǹkan kan ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ now ṣé wọ́n orientate Naomi ìjà wọn tiẹ̀ jẹ́ kó mọ àárín àwọn èèyàn tó wà kábíyèsí ò jẹ́ kí Naomi mọ̀ sẹ́ wípé àwọn obìnrin tó ń rí yìí o they are all my girlfriend She really, she, yeah, of course. She don't need prayer. We are going to pray for him. Old cargo mama, thank you. <laughs> Deborah, I love that. You know me. You, yes, I'm fighting for Naomi, for her husband. Yes, I hear him. I'll do it for everybody. I'll do that for everybody. Nítorí nǹkan méjì kọ́, mi ò ní parọ́ fún yín. Ẹ̀rù máa ń bà mí tí n bá rántí Naomi. Ẹ̀rù máa ń bà mí pẹ̀lú ọ̀rọ̀ ọmọ mi. Èèwọ̀ Ọlọ́run ṣàánú mi ìwọ ọlọ́run ṣàánú má jẹ́ kó ọmọ mi ṣẹ̀rìn má má jẹ́ kó ṣèyàn mi mà lágbára mi mà léèyàn ìwọ ọlọ́run nìkan ni mà gbẹ́kẹ̀lé nítorí wípé ẹ̀ òkùnkùn kì í kòkó nínú má mọnú kábíyèsí mọ̀ bọ́n kábíyèsí mọ̀ bí gbogbo ẹ̀ ṣe ń lọ kí wọ́n tó pe Naomi wọlé ẹ má jẹ́ ká gbàgbé nǹkan kan la máa ń fọ̀ fún lára ọkùnrin nǹkan kan dẹ̀ lọkùnrin máa ń fọ̀ fún lára wa àwa méjèèjì ti máa ń rí ohun tá a fẹ́ lára ara wa ká tó gbéra wa mọ́ra ká tó wá dọ̀rẹ́ ara wa. they are of course they are old cargo of oh <laughs> my god oh sister Kemi of course but ṣé nígbà tí Naomi dé palace tí ó rí gbogbo àwọn èèyàn yìí ṣé wọ́n dẹ́rù bà ẹgbẹ́ because but why did Kabiyesi did that to her ma we are best known to Kabiyesi sọ́rí kì í ṣe pé kábíyèsí ò love Naomi o kábíyèsí really love Naomi and Naomi love kábíyèsí but ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín tí omi bá ti pọ̀ ju ọkà lọ ìdààmú ńlá ni ṣẹ́rí àwọn ọkùnrin kan wà wọ́n fẹ́ ní ibùjókòó ṣẹ́rí ọmọ kékeré ni mí nínú ayé ṣùgbọ́n mo ti rí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó pọ̀ rẹpẹtẹ àwọn ọkùnrin kan wà wọ́n fẹ́ níyàwó wù wọ́n kán níyàwó káwọn náà ṣe bíi nọ́mà èèyàn ṣùgbọ́n wọ́n ti rìn gbòòrò ayé wọ́n ti rìn gbára wọ́n ti rìn gbòòrò àwọn tó ti kọlù òní lọ kábíyèsí tí wọ́n fẹ́ ibi tí kábíyèsí ti fọ́ lójú tó máa ń dùn èmi ní kó máa sọ pé ifá sọ pé ifá sọ pé ifá sọ pé kábíyèsí bàbá wọ ní rìnṣà ẹ má rìn dínkù ifá ẹ má dọ̀tí ifá ifá kì í ṣèké ọ̀pẹ̀lẹ̀ kì í ṣàbòsí ẹni tó jókòó tì la máa béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ń sọrú ẹ̀ fún yín àwọn tó dáfà yẹn fún yín ni kẹ́ ẹ jẹ́ ká bi wọ́n léèrè pé kí náà ṣe ṣe ìdí tí mo fi ní kẹ́ ẹ ta sẹ̀gẹ̀rẹ̀ nìyẹn <laughs> olórí burúkú kan májà àlùbáríkà ó lè ṣe ọmọ tí ò lè gbójú síta ọmọ abìyá má ṣe rí ọmọ abẹ́bá má ṣe é wò ó ní ṣe wọ́n ṣe ń ṣe ń lè wa nìyẹn ó ní ta lèmi tèmi mo yín sọ fún ẹ̀yin ọ̀rọ̀ ẹ ò tí ì yà wàláhì Ọlọ́run ọba mọ̀ pé kò tí ì yà mò ń bọ̀ wá ní mi ti torí mò ń bọ̀ wá Ọlọ́run ò tọ́ ló gbọ́ ẹ ọtí tó thank you àti Tóyìn ẹ ṣe wo nípa pẹ̀lú sáà yẹn God bless you God bless you àbọ̀rọ̀ mi ò yé yín kábíyèsí ò sọ fún Naomi and if at all mi ò rò pé kábíyèsí máa sọ fún Naomi wípé òun ní gbogbo àwọn kan kú báyìí lé o òun ní ìyàwó yìí lé o òun ní kinní kan lé kí Naomi wá lóun fẹ́ fọ̀ sára òun mọ́ ihun tí mo rí tí kábíyèsí ṣe fún Naomi ni pé èmi ò máa tí o jàre thank you my darling sister ohun tí mo rí tí kábíyèsí padà ṣe tó dùn mí tó jẹ́ ọgbẹ́ inú fún mi mi ò fẹ́ kí n finú tán ẹ kí n fi gbogbo ara lé ẹ kí n gbà ẹ lẹ́ni tí mo lè tí mo lè fara tì kó wáyé mi bọ́ kábíyèsí dojú ti Naomi nítorí pé ó jẹ́ kán fi ìrìn àjò ẹ̀ bu kábíyèsí bàbá mi ẹ má bínú ẹ foríjì mi ẹ jẹ́ kán fi ìrìn àjò Naomi bu ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe ẹni tí wọn ò nílùú tó ń dárin ni wá ẹni tó jẹ́ pé wọn ò dẹ̀ lè fẹ́kù nínú ara wọn ni wá àtọ́nígbàgbọ́ àtọ́nímàlẹ́ olórìṣà ń tà ẹ̀ lè fẹ́kù nínú ara yín ni ń tà ẹ̀ lè yọ̀dà nínú ara yín ni nítorí pé omi tó tẹ̀yàn rìn ẹ má bínú o àbí mo ti ṣẹ̀yìn hmm. agbo ni mo ń mu yẹn agbo I just love leaves ẹ má bínú àtọ́nígbàgbọ́ àtọ́nímàlẹ́ omi látẹ̀kẹ́ tó tẹ yanrìn kágbàdo tó dáyé nǹkan kan lẹ́dìyẹ ń jẹ bọ́tẹ́ má gbàgbé. we all know that yes mo ti sọ ṣáájú ọkùnrin ajagun náà ni ọkọ ìyálóde ni bó ṣe wáyé nìyẹn obìnrin ni sọ̀rọ̀ mi yé yín ẹ máa rí kábíyèsí tó bá ń rìn gan tó bá ń ṣe gbogbo ẹ̀ ti mọ̀ pé léyìí onínàbí ọkùnrin kan ní kábíyèsí of course ẹni tóbìnrin fẹ́ rí ẹni tóbìnrin fẹ́ fẹ́ ni ká fi gbogbo èyí tó kù sẹ́yìn ṣọ̀rọ̀ mi yé yín but one thing I know ni wípé kì bá àjọ ọmọdé kò bá jẹ́ individual náà tí kì í ṣe pé inú ilé palace àbí obìnrin gbọ́dọ̀ wà oriented wọ́n gbọ́dọ̀ orientate obìnrin tó bá lọ you are a visitor you are a guest in that place ibi tán bí ẹ sí ibi tó mọ̀ rí ibi tó gbé rí kò wá débẹ̀ kò wá lóun fẹ́ mọ bó ṣe ń ṣe ń bẹ̀ àfi tó bá fọ̀nà ọbẹ̀ hàn ẹ́ ilẹ̀ tá a bá rìn lọ́sàn-án a kì í mọ̀rin ẹ̀ rìn lóòkùn kábíyèsí mo tún gbé ẹnu síta mo sọ kábíyèsí ẹ dọ̀tí Naomi ẹ dójú ti Naomi ẹ jẹ́ kán fi ìrìn àjò Naomi ẹ jẹ́ kán fi bú látara yín nítorí pé látàrí pé ó fẹ́ yín lásán ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ṣùgbọ́n ẹ fi yín ẹ̀dẹ̀ fi mọ̀ ọ́. Yes, the concubines were there. Not one, not two, not three. They all now became married. They are all there, including the oldies àwọn tẹ́mi rò wípé ó yẹ kí wọ́n fa Naomi lé lọ́wọ́ kan tọ́ àwọn ni àwọn tó ń pè ní Tóyìn Kọ́ládé àbí kí náà ti ń pè wọ́n Tóyìn Kọ́ládé tán ní ìyá ajé ṣùgbọ́n àwọn gbọ́ngàn fúnra wọn ẹyẹ wọn wò dáadáa ìyẹn ò tí ìyá ń sìn torí àwọn gbọ́ngàn fúnra wọn wọ̀ wọn ò mọ́ ìgbà tá a bá fi yín kà la fi ń san gbogbo abiyamọ tó o bá rọmọ lọ́mọ tó o fìnira ń bọ́mọ lọ́mọ tiẹ̀ náà dúró di ẹ̀ ń wájú She felt rejected. Yes. Yes. Yes. Of course. How would she feel? Because she's a stranger among these people. And the so-called husband, Tofe, she, she he, he didn't told her. It's not something that Kabiesi called Naomi and tell Naomi that, you know what? All these women you were seeing, they are my girlfriend. They were going to be my wife later. No. but me, ò mọ why tí àwa èèyàn out of hatred why would you hate somebody somebody's child that could be your own child why no matter how old Naomi is now she's still her child ọmọ wa ni ọmọ tá a ti dẹ̀jẹ̀ lé lórí ni kí la fẹ́ gbà nínú ríra kí la fẹ́ gbà nínú ríra you know èèyàn bá wà nílé ayé yìí ẹ̀kọ́ ní gbogbo nǹkan hmm. thank you ma ẹ̀kọ́ ní gbogbo nǹkan nílé ayé yìí nígbà tí kábíyèsí ní kíyà Naomi máa bọ̀ wá jókòó kábíyèsí mọ reason tó fi sọ bẹ́ẹ̀ because kábíyèsí rí wípé Naomi ti máa ó máa ti ń sunkún ẹ má bínú mo tó fẹ́ máa gbómi o hmm. ẹ mọ̀ pé bí làwa wà òtútù ti dé ọkọ ẹni tó ah ó mọ èèyàn dó bàjẹ́ bàjẹ́ láì ló kó lábẹ́ ah ó ga jù tó bá ti mú gbàgbó ní ìgbàdàn kan tí mo ṣe tí mo kàjọ fún yín o mo dẹ̀ yìí máa fún yín díẹ̀ o mo máa fún yín díẹ̀ kẹ́ ẹ sè kẹ́ ẹ máa mú ó máa ó máa ṣiṣẹ́ fún yín nínú sísítẹ̀mù yín mo máa fún yín ní mo máa fún yín ní àwọn nǹkan oríṣiríṣi tẹ́ mo máa lò àwọn rẹ́mẹ́dì tẹ́ mo máa lò fúnra ara yín gbogbo ẹ̀ náà kọ́ lọ hospital hospital sọ̀rọ̀ mi yé yín kábíyèsí òpin náà kí kábíyèsí tó ní kíyà Naomi wá jókòó ó ní ohun tán rí ó ní ohun tó ti ṣẹlẹ̀ tó fi ní kíyà Naomi wá jókòó Naomi jókòó mo gbọ́ nínú kíni dáàdi freeze yẹn pé ó ti máa ń lọ ó ti ń lọ nítorí pé bàbá ìlà ayé ẹja pé yé ṣé ohun tí mo wá kó sí ni ṣùgbọ́n iwájú ò ṣe lọ ẹ̀yìn ṣe padà sí èmi fi gbogbo ẹnu tèmi sọ fún yín tẹ bá gbọ́ kẹ ẹ gbọ́ tẹ bá fẹ́ kẹ ẹ gbà tẹ bá fẹ́ kẹ ẹ má gbà Naomi ọlọ́run tó máa fi mí sí ẹnìkan ọlọ́run tó máa fi mí sí ẹ̀yin kẹ́lẹ́ ọlọ́run tẹ ẹ dá mi ìkúrò lé kábíyèsí Naomi ó léwu bá a ṣe fẹ́ ṣe àti ìmọ̀ wọ́n bá ní pé ká bẹ̀bẹ̀ èmi á bẹ̀bẹ̀ kò sí nǹkan méjì tó fi ń ṣèyàn à ń ṣubú ṣeré tàṣí kádọ̀bálẹ̀ kánú ẹni. Queen Kudirat Moruf Akanbi thank for watching me ìyá mi ẹ ṣé mo dúpẹ́ o ṣóye yín ẹkú kékeré kan sunkún like baby most of the time. Kábíyèsí have to call Naomi's mother to come and stay with her. Because Kábíyèsí ò ń ṣe ni tó máa jókòó. Iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ Kábíyèsí náà. Wọ́n níṣẹ́. Báwo náà ṣe fẹ́ ṣèlú? Kábíyèsí ò kàn ń jókòó sí pálásì. Àmọ́ sọ ẹ má jẹ́ ká gbàgbé. Kábíyèsí wa ọmọ òde ìsìn yẹn ni. Thank you ma. Thank you Deborah. Deborah Deborah Ola thank you oh, thank you God bless you. Ẹ má gbàgbé Kábíyèsí máa jáde wọ́n máa lọ káàkiri káàkiri àgbé wọn síbẹ̀ pé kọ́kọ́ máa gbogbo ìtàn wá ra wọlé tán wá gbé tolóbìnrin dání yìí tán náà fi ń tún lù ṣe best known to them ká máa wo ibi tí gbogbo ọ̀rọ̀ yìí máa yọrí sí ọlọ́run jẹ́ yọrí sí ibi but lórí ti Naomi lèmi ń sọ ìwọ tó o bá lórí mo rí Naomi mo tẹ̀lé ah mo máa mọ̀já mo ti rán wọn lọ́jà àgbà tí máa fi sógan pápá tó máa le gidi gan-an kò ń ṣe nǹkan méjì nítorí pé tó bá di lọ́la tẹ́ ẹ bá rọ ọmọ mi náà tí nǹkan kan bá tó bá kù díẹ̀ káàtó kẹ́ ẹ bá lè dìde nítorí pé nǹkan méjì kan tá a bá lọ máa pẹ́ tó bá lọ yá tá a bá lọ máa yá tó bá lọ pẹ́ a lè sọ ẹ má gbàgbé àwọn bàbá wa ní bẹ́ẹ̀ ni ti rí ọ̀la òkè rí bẹ́ẹ̀ òun ló mú babaláwo dín fọ̀rọ̀ rún ṣùgbọ́n àwọn èèyàn kan ò lọ́pọlọ wọ́n ní kílé ọdẹ ẹ̀sìn yín kò sùn tó ṣe fẹ́ gbọ́ mo fi gbogbo ẹnu sọ fún yín ẹ má gbàgbé ẹ má bá mi mú dání o mo ṣì ń bọ̀ bí o iye olórin ìṣàmàkó ti báìbù o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kábíyèsí wa ló débẹ̀ nítorí pé látètè kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọlọ́run sì ni ọ̀rọ̀ náà kò sí ohun tó ń ṣẹlẹ̀ tí ò tíì sí nínú bíbélì ẹni tó bá fọgbọ́n orí ṣe òun la gbàlà ọlọ́run ọba gan sọ ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣohun gbogbo Oni is not ready to release her that's what I'm saying. Oni, she is not ready to release Naomi. He doesn't want her to go. But, omi pọ̀ Joka lo, Ọkùnrin tá a fẹ́ tí kìí ṣe kábíyèsí gan. Tí obìnrin bá bòde, ìdí nìyẹn. Nígbà míì fe tó bá ba jáde, wọ́n máa ń dífá fẹ́ lòmíì. Tẹ́ ẹ bá rẹ́ lòmíì tó bá ṣe àwọn iṣẹ́ míì sára tó bá ń lò wọ́n á sọ fún un pé ihun tó ni má dáhùn. Jẹ́ kíṣẹ́ yìí jẹ́ síbi tó tá a fẹ́ kó jẹ́ sí. Si tó o bá ti lọ gbóbìnrin dání wàhálà dé tó bá dẹ̀ jọkùnrin náà ni tó bá ṣiṣẹ́ fún iṣẹ́ ìgbìmọ̀ tó bá ṣe fóbìnrin tó bá ní nǹkan yìí máa dé o ọkùnrin ló máa kọ́kọ́ ṣáájú tó o bá ti gbà wọ́n láàyè gbàgbé ibi tíṣà yẹn fẹ́ bá lọ nìyẹn bọ́tẹ́ má jẹ́ ká gbàgbé àyànmọ́ kábíyèsí ẹni tó kó obìnrin rọra ní o thank you ma thank you kúikú dí thank you ẹni tó kó obìnrin torí pé àjàgùnmá ọkọ ìyálòde ni ẹ̀ẹ́rí tó bá ń ṣọdún ẹgbẹ́ ẹ̀ẹ́rí pé tí kábíyèsí kó tó ṣe hóó ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ a ní ọba tó pọ̀ gan-an nílùú nàìjíríà ṣùgbọ́n lọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ òun ló fi kọ́lé ẹ̀ sórí kíná tí ń pe o ẹ má gbàgbé bá a ṣe wáyé páàrí òun là á rí gbogbo ariwo tó wá ń ṣẹlẹ̀ lórí Naomi ṣé àrò pé mistake ni rárá o kò ṣe mistake o rárá o gbàsgbòsgbàsgbòsì yẹn ìyàlẹ́nu nìgbẹ̀yìn ẹ̀ máa jẹ́ fún wa torí ibire ló máa já sí inú lóko ẹyẹ ń gbé but we will all laugh ẹ̀rín ayọ̀ ẹ̀rín ìdùnnú well if I say something about any of the uh, oloris in the palace not that I hate them I do not hate them but wọ́n tẹ àwọn gbọ́ngàn dọ̀tí obìnrin wọ́n fi ìdọ̀tí àti ẹ̀gbìnrà obìnrin lára I love being straight. Mo like èèyàn straight. Ṣé mi gangan mọ́? Ṣé saint ni mí? Ah, Boya lẹ mọ̀. Aṣẹ́wó gidi ni mí ní kékeré mi. Àfìrí la ṣẹ́wó. I don't care. Carefree. Whatever you say is your problem. That is me. I'm telling you who I am. Mi ò kí ń mi ò ráyè òṣì tó bá ti ṣèṣì báyìí next available flight mo rí pé yes o dúró déédéé o tẹ́mi lọ́rùn mo ń lọ tèmi nìyẹn èmi odò kí n bojú ẹ̀yìn kó odò kí n ṣọ̀kọ̀ bojú ẹ̀ mi ò ráyè mi ò gbégbó burúkú yẹn mi ìgbé dání mi ìgbé dání rárá mi ò kó jẹ but orí tó fún mi bọ̀ nítorí ibi tó mú mi lọ èmi nìyí níbo ṣe wà yìí sìn ẹkún dayọ̀ awẹ́ thank you for watching èmi ni mo wá jókòó yìí ẹ bó ní ìrèsè bá pọ̀ tí ó fi gbá mú wọn bá tí mo máa fi kó má parẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí mi ò fàgbàlagbà ń ṣẹ̀sìn torí mo rí àgbàlagbà ẹlẹ́sìn kan àwọn ẹlẹ́sìn àwọn oníjàtijàti rádaràda is it true that Olori Mariam is presently going through necessary ritual she could be mi ò tí mi ò tí find out mi ti find out she could be ibẹ̀ yẹn gbọ́dọ̀ ọ̀rọ̀ máa sọ they all wants to nítorí Mariam yẹn she really wants to complete with Naomi mi tí ìlú ráyè ti mariam ń sìn ẹ jẹ́ kí àbẹ̀wò ni mariam ṣé woman man ló ń jẹ́ mariam torí mi ò mọ̀ ìkan woman man ń bẹ̀ o mi ò mọ̀ èyí tó jẹ́ o but I heard that they all trying to go into it <laughs> wọ́n tiẹ̀ ti forúkọ tí wọ́n ti forúkọ tó lágbára pé ìyẹn ń tiẹ̀ náà Eh, nítorí tó bá yá àwọn onímùsùlùmí wọn á wá gbẹnu síta wọn á wá gbé gèlè wọn ìbòrí àbòsí wọn wọn á wá dìímọ́ rí báyìí kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ báyìí wọn á làwọn alásàlátù my foot àwọn alábòsí ẹ̀yin tẹ̀ ṣàbòsí sọ́lọ́hún ọba yín ẹ̀ ń bó lórí ìṣà ẹ̀yin báwo kí ni Mariam wá dé palace ọba nígbà tẹ́ ń bú Naomi kí lọ́ba lọ́dẹ ẹnu kọ Naomi fún ọba òmọ̀pọ̀ òrìṣà ló máa bọ ní palace tán wà ní ẹ fọ̀rọ̀ sílẹ̀ kẹ́ ẹ jẹ́ ká sọ̀sọ̀kúsọ gbogbo wa la ní blame don't pick on somebody and one person and start blaming that person necessarily yes just put her in your own shoe if it is you ṣọ̀rọ̀ mi yé yín but we are coming out every day and say why did she go there she shouldn't have láwọn ọ̀rọ̀ ìjẹ́lẹ́jọ́ lọ ìlú wa nílùú nàìjíríà ti gbóyìnbó jọ lóyìnbó lọ òun ló ba yé wa jẹ́ débi tá a wà yìí good evening ó bá bá mi ẹ eh? ah, bàbá dé bàbá àgbàlagbà ẹ kúrọ̀ lẹ́ o yes kábíyèsí o bàbá fá fá orí mi rèé o àyà mi rèé kó wá kiri o àbí o kí ni kábíyèsí gangan lè ṣe ń bẹ̀ bọ́tọ̀ má gbàgbé kábíyèsí jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tó dẹ̀ ní ọlọ́run lọ́kàn ajé alatifa thanks for joining me kábíyèsí ní ẹ̀mí ọlọ́run lọ́kàn but ṣẹ́rí mo sọ kinní kan mo ní obìnrin ohun tó rin náà pè lóbìnrin èèyàn kan ni mo sọ̀sọ́kù sọ we shall see the end of it yes nítorí pé kábíyèsí fúnra rẹ̀ tó bá kábíyèsí nìkan no matter whatever he is looking for lọ́wọ́ àwọn obìnrin yẹn tó bá kú kábíyèsí nìkan mọ̀ pé máa gbórí kalẹ̀ wọn máa rò pé wow how did I head up this way ọ̀nà àbájáde ni obìnrin kò sí obìnrin tó fẹ́ náwó síbi nǹkan tí ò fẹ́ rere ń bẹ̀ <laughs> Mariam bí ìyá ẹ ṣe jó nígbàlè bàbá tó rán lórí ìjàlè bàbá ni yẹ mi ò mọ̀ yẹ mi ò mọ̀ mi ò mọ̀ wọn rí mi ò bẹ ní one of them but mo rí gbogbo àwọn àfa àgbáyé tí wọ́n wá ń bẹ̀ níjọ́ kínní ìyàwó mo rí lọ́tún wà lù kí n bà bí kí n náwó fún kábíyèsí gan. What is Mariam looking for at the palace? What she looking for? Can any one of us take what? Nobody. We are women. We can take it. mo ní mo ti fẹ́ di ọ̀rọ̀ lọ́gbọ́ná sọ̀rọ̀ ogún mi lára rí ẹrù pé wàsá ni ipò tẹ̀ gbé mi kúrò ní ọkọ mi lásán ó jù mí lọ ó jù mí lọ gidi but that's why tí mo ṣe láìpẹ́ mo rí títì tí náà mi bá jẹ́ mo rí títì ni òun nìyẹn tó biná lóyún boxing lójoojúmọ́ yẹn tí náà mi bá jẹ́ mo rí títì ni ẹ̀yìn rò kó ń táwọn ìlànà àwìn ni á ti fọ́ wèrè lójú á ti fọ́ gbogbo wọn lójú tó máa ti bùgbẹ́ tó máa ti dàgbẹ́ lu gbogbo wọn lójú kò ní dá fúyà láyà yín wọn ò ní pẹ́ lómi inú wọn ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ ohun tí gbogbo wọn máa fi jà wà lábẹ́ aṣọ nígbà tí irú mariam wà ń ta tó ń gbé ta sọ̀kò sílé tọ́lọ́ lórí burúkú má ṣàlùbáríkà kan ni ẹ á ti rẹ́tẹ́lẹ̀ ní mariam mo sọ bẹ́ẹ̀ ọwọ́ gbogbo wọn ò mọ̀ ọwọ́ wọn ò mọ̀ náà wọ́n mọ̀ ṣùgbọ́n bójú wọ́n ní bójú òkú fẹ̀ bí òfẹ́ lójú ọ̀hún ló kú rè lóde ọ̀rọ̀ mm-hmm. ránù nítorí kálukú bá ṣe ló máa gbà á taná fa Queen Naomi lé lọ́wọ́ kí nìdí tí kábíyèsí fi ní kí ìyá Naomi wá jókòó ohun tí mo hate nínú ọ̀rọ̀ àwọn ẹ̀dá láyé ni wípé má pretend bíi pé èèyàn dáadáa ni ẹ sí mi kò fi tọ́ dúdú sínú kò tún funfun jáde ṣé òun kábíyèsí kò fi tọ́ dúdú sínú tún funfun jáde fún Naomi kò mú kábíyèsí ìbọn rímọ́ọ̀tù ti pọ̀ jù lórí kábíyèsí n tó wá yà mí lẹ́nu ni pé ẹ má jẹ́ ń tàn yín o bí kábíyèsí ṣe ń bá bó ṣe ń tu ìlú ìlú ni kábíyèsí ń tù ṣe fẹ́ gbọ́ mo sọ fún yín mo ní àjàgùnmu ni kábíyèsí ọkọ ìyálòde ni obìnrin máa pọ̀ ẹ má jẹ́ ká kó yẹn kúrò ṣọ̀rọ̀ mi yé yín ṣé ẹ wá rí gbogbo ohun tí kábíyèsí ń ṣe yẹn ìlú tájé bá wà tá a bá tu ajé ara máa ń tùlú ni màá fi ìlú èkó ṣe sáǹpù fún yín nígbà tí mo kéré ojú ọlọ́bùn ah, family house wá wà ní balógun then àbúrò bàbá àbúrò bàbá bàbá mi mo gbé lọ́dọ̀ ẹ̀ ní ojú ọlọ́bùn ojú ọlọ́bùn rè ilé wa rè ìsàlẹ̀ èkó rè wọn ò fi ijọ́ kankan àwọn ọba thank you wọn ò fi ijọ́ kankan kí wọ́n má gbé ètùtù tá a bá ṣètùtù ara máa ń tù lù ní kó lè tùbà kó lè tùṣẹ́ nígbà tí wọ́n ti pa ipò ká ṣètùtù dà ìlú òròjú kò ráyè mọ́ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ mọ́ èmi lèmi sọ bẹ́ẹ̀ fún yín gbogbo èmi ni ìyá lórìṣà èkó èmi ni bàbá lórìṣà èkó bolóni all liar liar praise on fire nobody is doing the right ritual anymore they're not performing any good sacrifice anymore tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ní ìlú tí ó rọrùn jù lẹ́yìn ìlú èkó ẹ mú ìbàdàn tó rà wá abẹ́òkúta àwa ò fi òrìṣà wa ṣeré látilẹ̀ adẹ̀ ń tùlù wa ogun kì í dẹ̀ kó wa ogun kì í jà wá bẹ́ẹ̀ ni ṣọ̀rọ̀ mi yé yín but pé ìlú tó máa tẹ̀dó tájé máa máa wọ́ tiẹ̀ ìlú èkó ni ó ní iye ìgbà tí wọ́n fi ń bọ olókun nílùú èkó tó bá máa ṣọdún àjẹ́ lásán ó ní ohun tó máa ṣe tí wọ́n bá máa bọ ojú ọlọ́bù yẹn lásán ó ní ohun tó máa ṣe ọba olódẹ̀wà ń bẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ mú ìbàdàn nìyẹn láìpọ̀ nìyẹn ó ní bọ́n ṣe ń bọ́ wọ́n bá tiẹ̀ dé wá ń ṣe kò má dàbí táyé àtijọ́ mọ̀ ẹ jọ torí ọlọ́run kábíyèsí tó wá dèlù tó ń tún ìlú ẹ̀ ṣe látàrí pé ó ń tu àwọn ilẹ̀ ẹni bá tulẹ̀ nílẹ̀ gbé ẹ má jẹ́ ń tàn yín mo fẹ́ sọ nǹkan fún yín lénìí kò wọ́pọ̀ nílùú amẹ́ríkà ṣùgbọ́n ó sì wà lò nàìjíríà tá a bá fẹ́ tọ̀ síbì kan ẹ wo lẹ̀kẹ́ tó tọ̀ nítorí pé ibi tẹ́ ẹ tọ̀ sí yẹn ọ̀pọ̀ èèyàn ló ti tarapó tọ̀ báyìí tó ti kó àrùn tó ti rí ìdààmú àti wàhálà ayé tí ò lè bọ́nú ẹ̀ kí nìdí ibi tó o ṣe gálé lórí tó tọ̀ sí yẹn ohun tó wà ń bẹ at ò mọ̀ àwọn tó o tọ̀ lé lórí ò mọ̀ wọ́n gbogbo ilẹ̀ tá à ń tẹ̀ yìí pátá àwọn nǹkan àwọn ìdá kan ló wà ń bẹ tó bá jẹ́ kó ń gé àsìkò tí wọ́n rìn bó o bá máa tọ̀lé wọn lórí tí ò bá ń ṣàsìkò bínú tí kìdẹ̀ ń ṣàsìkò tó ń ṣèpàdé tiwọn tí kìdẹ̀ ń ṣàsìkò tó ṣe kínní wọ́n á yẹ̀ fún ẹ ṣùgbọ́n tó bá já wọn tó kanú ló bá pàdé tó bá tọ̀ síbẹ̀ tó bá dìde báyìí e, e, àwọn èrú tó máa ń rú báyìí nílẹ̀ tó bá wọnú ara olúwe olú ẹ ti gbé ohun tó máa sìn lọ́jọ́ kú nìyẹn wọn máa wá léèyàn kan ló ń ṣe wọn ẹ jẹ́ ká ṣàwárí ara wa ìgbà alágbájá ló ń ṣe mí tàmẹ̀dù ló ń ṣe mí gbogbo ẹ̀kọ́ lórí o èyí tá a fi ń ṣera wa ẹnìkan ò kọ́ mi nígbà tí mo wà nílé ẹ mọ̀ pé tá a bá ń lọ títọ̀ bá gbọ̀n wá a kàn máa mú ìró báyìí ni a máa dà níwájú ọlọ́run àtọ̀bẹ̀rí mo fi gbogbo gbárùn mọ́lẹ̀ búra fún yín èèyàn kankan ò sọ fún mi pé kí n má tọ̀ sí ilẹ̀ mọ́ tí n bá rìn lọ tí ìtọ̀ bá gbọ̀n mí mo máa yàbọ̀ sínú àwọn ibi gọ́tà yẹn àbí kí n wá ike nǹkan kan màá tọ̀ síbẹ̀ máa dààmú mi kì í gàdí sílẹ̀ báyìí kí n tọ̀ kí n gbà mo wà nàìjíríà mi ò kì í ṣe bẹ́ẹ̀ ojú oorun ni mo ti rí i mi ò dẹ̀ mọ̀ pé nǹkan tí mo yìí máa jókòó tì ní máa ṣe ni kó tó wá di pé mo wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kí n tó tún wá rí i pé bẹ́ẹ̀ gbinlẹ̀ kan ló ṣe rí ọ̀pọ̀ nǹkan lẹ̀dá ń rìn lórí ẹ̀ tí ó mọ̀ kábíyèsí tó ń ṣètùtù ìlú ti ẹ̀ yé ṣùgbọ́n nítorí pé àwọn òmọ̀tún àwọn ẹ̀dá àwọn èèyàn òmọ̀tún wọn tó ń ṣe àti pẹ̀lú pé ìríra táwọn èèyàn ní fún òrìṣà wọ́n ti wò pẹ̀lẹ́ bọ ni ẹ oníkinní kan ni obìnrin kan tó máa ń wà lórí kinní báyìí ìyẹn she so complicated with uh, ó ti di lunatic pẹ̀lú ọ̀rọ̀ báìbù tó gbé dání bọ̀mí tí ì rí ṣọ́ọ̀ṣì tó dálẹ̀ o mo rí ibi tó ti criticize tó bú Naomi ìyẹn náà wà ń kọ́nà kò tí ì yà wọ́n fi wá àgbọ̀n ta fẹ́ wò ṣọ́rọ̀ mi yé yín nítorí pé tó bá jẹ́ pọ́lọ́hún fúnra rẹ̀ ò sọ pé má ṣe ṣèdájọ́ ẹnikẹ́ni ká má bàa ṣèdájọ́ ẹni irú obìnrin tó ń sọ̀rọ̀ yẹn mi ní sàn kankan lórí ẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ọmọ èèyàn kankan kò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ Elédùmarè ló wà ìyẹn ni mo ṣe ní kí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ sí Naomi tá à ń bú Naomi ká ṣọ́ra ṣe kólúwa máa dá wa lẹ́bi nítorí pé bàtà tí ọmọ yẹn lọ kẹsẹ̀ bọ̀ mo mọ̀ yìí kò sí bá a ṣe máa ráṣọ thank you ma àwọn èèyàn láyé yìí kò sí bá a ṣe máa ráṣọ kò sí bí Naomi ṣe lè gbọ́n tó ẹlẹ́dàá ẹ̀ ẹlẹ́dàá ò ṣeé kọ̀ láì gbà a kì í torí ẹni dáa ẹlẹ́dàá ò ṣe tún dá ṣé ohun tó rí ẹ̀ yọ nìyẹn èmi mọ̀ bẹ́ẹ̀ pé ń pẹ́lẹ́dẹ̀ èèyàn ni tí Naomi bá kọ̀ náà tí ò bá ṣe náà <laughs> ẹ má jẹ́ ká tanra wa Èdùmàrè ò kó dà tí kiri ṣe fẹ́ gbọ́ mo yìí máa ṣe prógráàmù ọkọ̀ ọ̀run tí ẹ̀dá bá fi ibùjókòó ẹ̀ sílẹ̀ tí ò bá tí ibùjókòó ẹ̀ bá yọjú sí tó wò pé nǹkan kan rèé ń bẹ̀ òun ò lè ṣe ọ̀pọ̀ náà ló ń lọ sí ṣọ́ọ̀ṣì yẹn tó ń lọ sí ṣọ́ọ̀ṣì tó dẹ̀ jẹ́ wípé ṣọ́ọ̀ṣì yẹn bó ṣe ń lo olúwa ń gbàdúrà ẹ̀ kì í ṣe bọ́lá wọn gbàdúrà ẹ̀ ṣùgbọ́n bí tíwù ìjókòó ẹ̀ wà ó ti fi sẹ́yìn ó torí ṣọ́ọ̀ṣì ó torí mọ́ṣáláṣí ó lóun ò ní ṣe á bẹ̀rẹ̀ sí ní rìn kiri á wá bẹ̀rẹ̀ sí ní rìn kiri ah orogún ìyá àwọn ni ah àwọn aráalé àwọn ni ìwọ ló fọkọ ẹ lẹ ló gbá báìbù mu oní báìbù ló fẹ́ fi ṣe ọkọ nígbẹ̀yìn wàá jẹ̀bi lọ́dọ̀ Elédùmarè nítorí pé ọlọ́run ò ṣèpínyà kankan lóòótọ́ ló ní ẹ má ṣe forí balẹ̀ fún òrìṣà ẹ má ṣe forí balẹ̀ fún ère ṣùgbọ́n ọlọ́run mọ ìdí tó fi dá àwọn nǹkan yìí àdéhùn láàrin àwọn àti ọlọ́run ìpínyà láàrin àwọn àti ọlọ́run ó yé elédùnmarè kò yé ẹ̀dá kan ẹ má gbàgbé màláìkà kan ni àwọn òrìṣà jẹ́ elédùnmarè dá wa pẹ̀lú gbogbo òrìṣà pátápátá gbogbo wa tẹ́ ẹ̀ bá gba gbogbo nǹkan ẹ orí ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé rọ ni mò ń pa ẹ má ẹ fi orí yín sílẹ̀ ẹ má tù rárá nígbà tí tí wàhálà bá dé tí ìpolúkúrúmuṣú bá dé ẹ forí yín sílẹ̀ ẹ má yà sí kẹ́ ẹ wá wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ the king like of course he, of course he lies to her of course because kábíyèsí really wants to marry Naomi and get Naomi torí kábíyèsí love nǹkan tó dáa ṣọ̀rọ̀ mi yé yín and kábíyèsí rí pọ́mọdé ni Naomi sóhun ó dẹ̀ mú gbogbo àìdíyà tó lè fi mú kábíyèsí fúnra rẹ̀ sọ fún ìyá Naomi ìyá Naomi sọ fún kábíyèsí wípé kábíyèsí ẹ mọ̀ pé yín olórìṣà ni yín kiri kábíyèsí ní chọ́ọ̀chì wà palace ìyá Naomi ní wẹ́ tẹ́ bá sọ bẹ́ẹ̀ kábíyèsí sọ fún wọn ní chọ́ọ̀chì wà palace ṣé rọ ni no that's true There is church in the palace, but was built by the, uh, uh, uh, uh the, the former kábíyèsí ọba tó gbésẹ̀ tọ́lọ́ba kì í ni ṣóyè yín and later they have to dismantle the church tí wọ́n bá sọ mo fẹ́ sọ nǹkan kan fún yín mo fẹ́ sọ nǹkan kan ẹ má bínú sí mi bọ̀dà uh, mo sọ fún yín ìtàrí platform mi yìí platform òótọ́ ni ṣé kábíyèsí bá fẹ́ fẹ́ obìnrin mo ti sọ kọjá rí kí wọ́n tó fi ihun tí ashley ṣe kán tó fi hàn mí mo ti sọ rí ẹ má jẹ́ tàn ẹ́ ìwọ tó o bá rò lọ́kàn ẹ tó o bá rò nínú ẹ gbógi tí mo fi ń rí yẹn afọ ìwọ ìdábẹ̀ wàá gbénú òkùnkùn ṣe lé ayé ẹ̀ nì ojú inú mi ò ní fọ́tò dé mi ò dẹ̀ ní fi mí sílẹ̀ lọ àṣẹ ẹ má jẹ́ ntàn yín ṣárí tí kábíyèsí bá fẹ́ yan èèyàn méjì péré mo rí pé ó jẹ́ obìnrin tí kábíyèsí lè fi èèyàn méjì péré which is Queen Naomi lẹ́yìn Queen Naomi Ashley ìdí ni wípé Ashley ti rọ̀ mọ́ irúnmọlẹ̀ nítorí pé nínú ilé ọba ọba ní ètùtù tó máa jí ṣe láàárọ̀ ọba ní ohun tó gbọ́dọ̀ jẹ ọba ní ohun tó gbọ́dọ̀ mu ọba ní ohun tó gbọ́dọ̀ tọ́lá ọba ní ohun tó gbọ́dọ̀ tẹ̀ ọba ní ohun tó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni iṣẹ́ obìnrin pọ̀ ní palace Queen Naomi ṣe kò níṣẹ́ tó fẹ́ ṣe ń palace rárá o iṣẹ́ tó máa ṣe pọ̀ ń palace bí wọ́n ṣe ń ṣe gbá tí wọ́n ṣe ń ṣàwo ni Queen Naomi a máa fi àdúrà tí ń dì Elédùmarè tó yan Queen Naomi síbẹ̀ mọ̀ pé iṣẹ́ wà ń bẹ fún Naomi tó fẹ́ ṣe but gbogbo àwọn èèyàn yìí ẹnu àwọn bọ́n ṣe bóde kálukú wọn lọ ṣe ń tojú bọlé òrìṣà